hey hey hey hey my people hmm. àwọn talk tó máa ń ṣiṣẹ́ fún ọba onírù ọlọ́pàá ti mú wọn o wọ́n ti mú àwọn bọ́ìsì yẹn wọ́n pọ̀ bàjẹ́ àwọn bọ́ìsì yẹn pé wọ́n máa ń nàyàn lógún tẹ́ pé wọ́n nàyàn lógún tẹ́ pé bọ̀bọ́ yẹn dákúnjọ́ yẹn wọ́n ti mú àwọn talks yẹn ẹ̀yìn èèyàn mi. Hi guys, welcome back to Mama SOJ vlog. How you guys doing? My name is Mama SOJ.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 boys wey dey work for ọba onírù tí jẹ́ wípé wọ́n máa ń lọ na àwọn èèyàn lógún torí pé àwọn tí wọ́n support tí wọ́n support onírù nígbà tí onírù ò tí ì jọba so onírù máa rán àwọn boys wọn lọ kán lọ fògùn gba wọn kán máa bá wọn jà kán ba nǹkan wọn jẹ́ may spoil their things so ọlọ́pàá finally investigate pé ọlọ́pàá ti arrest wọn wọ́n dẹ̀ sọ wípé àwọn ò ní release wọn nígbà tí wọ́n bi boys yẹn ìmí inú wọn jẹ́wọ́ pé ọba onírù ló rán àwọn níṣẹ́ ipe ọba onírù ló rán àwọn níṣẹ́ pé káwọn lọ ṣe nǹkan báyìí pé because many of them wey be say ọba onírù do this thing too they no support ọba onírù to become king so ọba onírù come put them for belle say okay as him become king these people wey be say dem no support am wey be say dem dey talk bad about am wey be say dem dey always dey against am now he decided to send him talk make them go beat nonsense come comot for their body Come and no wọ́n lógùn kọ́n bà nǹkan wọn jẹ́ kọ́n dà lúrú kọ́n bẹ̀ sí ní máa pa àwọn èèyàn kọ́n máa pa wọ́n lẹ́kún ọba tó wà lórí oyè tó yẹ wípé kò e tiẹ̀ tí ì lo ọdún mélòó kan ọba yẹn ti sáré rán àwọn tọ́ọ̀gì sẹ́ni tó yẹ pé ẹni tó yẹ pé bá sọ nǹkan tí ò dá ní nípa ọba onírù báyìí ó dáràn lọ́wọ́ ọba onírù because wọ́n ní kí ọba onírù kó tó di di ọba is a very nice somebody wọ́n ló nice ìbàjẹ́ àmọ́ gbà tó di ọba tán ó wá change ó change àwọn aráàlú dé sọ wípé kò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ kó ló di pé wọ́n jọba pé ẹnu ẹ̀ dùn àmọ́ wọn tó rí pé wọ́n ti rí pé ọba onírùn pretend ni o ipe tó bá dórí oyè tán nǹkan míì ló máa máa ṣe àwọn yẹn tó wà against ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní rán àwọn tọ́ọ̀gì wọn jáde àwọn tọ́ọ̀gì ẹ̀ jáde kán lọ́ máa nà wọ́n lógùn kán lọ́ máa ba nǹkan wọn jẹ́ kò make sense báyẹn náà láì ṣe pọ́bọ onírù pé ọlọ́run ni you are not a god èmi dẹ̀ mọ̀ dájúdájú wípé àwọn boys yẹn wọn ò nílò ọ̀sẹ̀ méjì kí ọlọ́pàá tó fi wọn lẹ̀ mímọ́ ọlọ́pàá nàìjíríà ọwọ́ kan ni wọ́n bá ti fún wọn lówó báyìí wọ́n bá ti fún wọn ní ẹ̀gúnjẹ báyìí ó tán owó ni pírọ́blẹ̀mù títí wọn àwọn ọlọ́pàá yẹn ń sìn èmi ṣe àgbàjọ wípé kí wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe lórí àwọn boys yẹn tó bá yẹ pé òótọ́ pé àwọn boys yẹn ló lọ nàyàn lógún tó yẹ wípé náà lọ na bọ̀bọ́ yẹn mọ́lé ó yẹ kí wọ́n lè dì wọ́n mú kọ́ má release wọn kọ́ gbé wọn lọ sí court ó yẹ kọ́ lọ sẹ́wọ̀n ni because kéèyàn dẹ̀ mú oògùn kó fi nàyàn bá yẹn kò make sense now àwọn nàìjíríà ọlọ́pàá ń sìn bọ́dẹ̀ ṣe ń sọ bírò nìyẹn ṣe dọ́dọ̀ tiwa wọ́n ní wọn ò fẹ́ gbé ẹjọ́ yẹn lọ sí kọ́ọ̀tì pé wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé ni wọ́n ní wọn ò fẹ́ gbé ẹjọ́ lọ sí kọ́ọ̀tì pé wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé because wọ́n láwọn ò tí ì rí eh, good evidence ipe táwọn máa fi gbé wọn lọ sí court kí wọ́n sì ní sùúrù ipe àwọn ò lè wọn ò tí ì lè gbé wọn lọ sí court but ẹ eh, ní good evidence báwo lẹ ṣe lọ arrest wọn dẹ̀ ok arrest wọn kí ọba onírú lè wà fún yín ní owó ẹ arrest wọn torí ẹ̀gún jẹ́ because ọlọ́pàá nàìjíríà ó yẹ kẹ́ máa mọṣẹ́ yín níṣẹ́ kéèpé ẹ máa arrest wọn tán kò ní ti pọjọ́ mélòó kan ẹ ti free wọn wọ́n á tún ṣe mí ìjọ míì ọba onírò àtúnrán wọn lọ wọn tún ṣe times ten tí wọ́n ṣe if they fit free those boys ọba onírò go still do the one wey pass that one the one wey you come do e go pass that one o because àwọn ará ìlú ò ní lè mí wọn ò ní lè sọ̀rọ̀ ẹni tó bá ẹni tó bá ṣe ọba báyìí ó máa rá àwọn tọ́ọ̀gì kan lọ́ba wọn lé ni kéèyàn dẹ̀ fẹ́ jọ ọba kó wà very honest kó wà straightforward kó dórí oyè tán kó dẹ̀ change kó má lè stand lórí ọ̀rọ̀ ẹ̀ kò make sense now so she dandan ni káwọn èèyàn tẹ̀lé pé òkè compulsory kò jọba ẹni tó bá wà against ẹ pé kò má jọba kò mí pé tó bá dórí oyè tán ipe kò rọ àwọn tọ́ọ̀gì ẹ lọ kó lọ máa bá wọn jalè kó lọ máa nà wọn lógùn kó lọ máa nà wọn pamọ́lé kó lọ máa bà nǹkan wọn make sense everybody must not like you tí wọn ò like ẹ tí wọn ò bá gbà tí wọn ò gbà tiẹ̀ náà àmọ́ kó lọ máa rán àwọn èèyàn bá wọn lé yẹn kán lọ máa nà wọ́n mọ́nu lé kán lọ máa ba nǹkan wọn jẹ́ kán má lè gba apá kán má lè gbẹ̀sẹ̀ kí àwọn ará ìlú má tẹ̀lé ṣe nǹkan díẹ̀ báyìí wá ti lọ rán àwọn èèyàn lọlé kán lọ pa wọ́n mọ́lé kò make sense now kò make sense now àwọn ọlọ́pàá nàìjíríà báyìí àwọn náà máa ń fún àwọn thugs yẹn lágbára because tí wọ́n bá ti arrest wọn àwọn thugs yẹn wọ́n ń ṣiṣẹ́ fún àwọn èèyàn ńláńlá ni tí wọ́n bá ti arrest wọn àwọn ọ̀gá wọn máa lọ sanwó wọ́n máa fi bẹ́ẹ̀lì wọn ọjọ́ mi kí làwọn tọ́gì yẹn tún máa ṣe tán bá tún fún wọn ní owó díẹ̀ wọ́n á tún ṣe lè tó jù yẹn lọ bẹ́ẹ̀ ni because ká ní pé bí wọ́n ṣe ń ṣẹ̀ ni wọ́n ń gbé wọn sínú ẹ̀wọ̀n bíi seven years wọn ò tí ì jáde bí wọ́n bá jáde bá wọn máa kọ́gbọ́n ni wọn ò ní ṣerú ẹ̀ mọ́ àmọ́ tí ọlọ́pàá bá mú wọn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó máa ti gbowó bá ọlọ́pàá free wọn wọ́n á tún máa rìn nínú ìlú àwọn tọ́gà máa wá rí èèyàn wọ́n máa rí èèyàn bíi ẹran wọ́n máa wá pa àwọn èèyàn bíi eṣinṣin káwọn èèyàn má lè kọ́ má lè mí ládùúgbò kọ́ má lè sọ̀rọ̀ ládùúgbò báyìí ọba máa rán tọ́gì kó lọ pa àwọn èèyàn mọ́lé kó make sense now ọba tó yẹ kó máa dáàbò bo àwọn ará ìlú kí àwọn èèyàn má lè ṣẹ̀ṣẹ̀ kékeré kan bá yẹ ẹni tó bá ní ọba ẹni tó yẹ pé ọba bá jàkóso dípò dé orí oyè ọba máa bẹ̀rẹ̀ sí ní rán àwọn tọ́gì lọ kó máa ká wọn mọ́lé It not make sense if you get issue with person before you become king You know me say as you be king you must collect the you must out the person you must send your own talk go there make dem go they beat the people for us e no good like that e no good like that you wey be king when we say you suppose dey protect your own people Now you con dey hurt your own people and a nigeria olopa na i blame because if they all those talk now e no go reach how many days they go release them because of money and me i know say olopa people. no they arrest them because of say eh wetin they do no good dem they arrest them because they won't collect their own money put for pocket and anything will make them collect their own money They go sit down on top of the case and forget everything. so this nigeria olopa people, they dey among the problem wey we say many rich people they oppress the poor you no go feel do any smart like this if to say now one person will be say you know no person now he do something that person go just stay inside there. Will be say dem not go even carry and go court court no go even start dem not go even remind them to go to court at all say okay o oh, say how many years we give you e go just stay for that prison there They go forget am for there because say you know no person but if you know person for that nigeria wey be say you owe your money Now be say things go there very very easy for you so my people, as i hear the news now tok make i carry and come share am with una my people. make let me know wetin i think for the comment section and if una never subscribe make na subscribe so dat una no go miss any celebrity gist way i dey upload una about bye till i come on our way next time bye guys see you guys in my next video bye guys